أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ní ẹ̀yìn tí ya dá pe fún Allah tí ya ṣe ṣàlátù fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam ta ń bẹ̀lúwa wa kila da ṣàlátù rẹ̀ kó bá wa lálẹ́ annabi àti àwọn sahaba àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi wọ́n di ọjọ́ ìgbéǹde alqiyam a máa tẹ̀síwájú nípa fiqhu tarbiyatil awlad. àgbọ́yé ìlànà wo la fi máa ń tọ́jú ọmọ nínú Islam àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká máa gbé tí àwọn ọmọ wa fi máa jẹ́ ọmọ tí ó yàn tí ó yanjú tí ẹ ṣe pé kọ́mọ yàn kó yanjú àti ṣàlàyé rẹ̀ nínú àwọn ìjòkó tó lọ gbọ́wọ́ ọlọ́run ọba wa nìyẹn wà àmọ́ kí ni ìgbìyànjú táwọn ó ṣe tá ní jẹ̀bi níwájú ọlọ́run tó jẹ́ pé ńgbà tí a bá mójútó àwọn ìgbìyànjú wọ̀nyí yóò lè máa jẹ́ àwíjàre fún wa níwájú ọlọ́run ọba wa pé ojúṣe tiwa àwa ti ṣe àmọ́ ọmọ ló ya ti ọlọ́run ọba sọ pé yóò yà ìgbésẹ̀ tọ́lọ́run ọba ń rán àwa àwa ti gbé e. àmọ́ kádàrá ọlọ́run ló kó lọ́mọ lórí àwọn ọmọ kálukú wa lọ́mọ ṣàbáwá sí wọn ní ọmọ rí àkọ́kọ́ lẹ́yìn gbogbo àwọn àlàyé tá a ti ṣe sẹ́yìn pé ìgbésẹ̀ àkọ́kọ́ tá a máa ń gbé ní ká fi àdúrà púpọ̀ ràn ọmọ lọ́wọ́ ọmọ tó délé ayé bàbá bíi bí bá ṣe ń dàgbà ká máa ṣàdúrà fáwọn ọmọ wa kọ́nà jẹ́ kí wọ́n yàn eléyìí ló kọ́kọ́ jẹ́ ìgbésẹ̀ tó lágbára tó ti jù ẹ̀wá rà àwọn nǹkan míì táwọn wá kà ìyẹn náà tún nídìí ká tó ti ọ̀rọ̀ kan síwájú òun náà ni pé gbogbo bímọ bímọ tó sì fẹ́ tọ́jú ọmọ kọ́mọ yàn tó fẹ́ ro kan kọ́lọ́run lè lo títọ́ tó bá tọ ní sábàbí a gbọ́dọ̀ kọ́kọ́ mọ kinní kan pé òbí òbí mọ òbí mo gbọ́dọ̀ máa ṣòpinya láàrin ọmọ ọkùnrin àtọmọbìnrin èyí tọ́lọ̀ ń bá fún wa nínú wọn ká mọ̀ pé ọrẹ ìtani láti ọ̀dọ̀ ọlọ́run la gbọ́dọ̀ mójútó. tá a sì gbọ́dọ̀ jẹ́ pé àmójútó yìí a gbọ́dọ̀ torí pé ìkánjóbìnrin ká wá dọ́gbọ́n fà á wálẹ̀ díẹ̀ a gbọ́dọ̀ jó jẹ́ pé irú gbìyànjú tá a bá lè ṣe lórí ipa bímọ ọkùnrin òun náà ni ká máa ṣe lórí ipa bímọ obìnrin. ìgbìyànjú tá a bá ń ṣe lórí àwọn ọmọ wa tó jẹ́ akọ òun náà láti máa ṣe lórí àwọn ọmọ wa nígbà tí wọ́n bá ń jẹ́ abo torí pé atakọ atabo kò sọ́dọ̀ ẹni tó ti wá ọ̀dọ̀ ọlọ́run ọba wa ni méjèèjì lọ́lọ́run ọba sì pè ní ẹ̀bùn láti ọ̀dọ̀ rẹ̀ inú Suratu Shura ọlọ́run bá wa subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ bí ayá kan bẹ̀ pé yahabu liman yasha'u inatha wa yahabu liman yasha'u dhukur aw yuzawijuhum dhukranan wa inatha ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله بعني يقول هذا يهب لمن يشاء إناثا ibi ọlọ́run ọba máa tàyàn ní ọrẹ ọmọ tó bá wá wù mí gbà mí máa ní kẹ́lómi ó kàn máa bí mo obìnrin nìkan ṣáá ọ̀yá abúlébọn ní ẹṣá òzòkó ma sì máa ta ẹlòmíì ní ọrẹ tó àwọn yuzawwiju um dhukiranan wa inatha ìran kẹta míì tí mo tún máa ń ṣe fún ni pé ma ní kó wọn mọ bí akọ kó sì mọ bí abo ọlọ́run ni wa yaj'alu man yasha'u aqima àmẹ́ni ẹlẹ́kẹ̀ẹ́rin tí ẹ̀ mo lè má mà ṣe ní ẹni tí ò ní gbọ́ pa ni yóò ṣe lọ ẹjọ́ pé àwọn èèyàn yóò yóò sì máa bá wọn jó oúnjẹ kó mọ ọmọ àmọ́ irú oúnjẹ bẹ́ẹ̀ irú òde bẹ́ẹ̀ a sì ní máa ṣe lẹ́nu ọ̀nà tiẹ̀ ọlọ́run lémi ọlọ́run ọba náà mo máa ń dá gbogbo ru àrà yìí kìí ṣe pé nìkan ni mo fi ń ṣèyàn èmi náà ni èmi ní mo fún yàn lọ́mọ obìnrin ṣáá èmi ní mo fún yàn lọ́mọ ọkùnrin ṣáá èmi ní mo fún ẹlòmíì yóò bí akọ yóò bí abo èmi ní ìṣiṣẹ́ ẹlòmíì lágàn ọlọ́mọṣà gbàdúrà kálukú wa o gbogbo àwọn tá à bẹ lọ́wọ́ bá fún ọlọ́mọṣà bá dá wọn náà lóhùn ìlànà mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ́lọ́run ọba tó àwọn èèyàn sí ṣùgbọ́n mo obìnrin nígbà tọ́lọ́run fẹ́ gbé ibẹ̀ gan lọ́lọ́run ọba ti gbé ó ní yahabu limalẹ̀ ẹ̀ṣá ìnáàfà obìnrin ló ti síwájú tó túmọ̀ sí pé àṣọ ọmọbìnrin náà yìí ṣe nǹkan tá a máa ń fọwọ́ kékeré mú ṣùgbọ́n gọ̀rọ̀ àwa tá à ń bímọ tá a fẹ́ mọ tọ́jú ọmọ lénìí a máa ń sábà lẹ tó bá di pọ́ ọmọbìnrin la fẹ́ tọ́jú wàhálà wa akitiyan wa lórí ọmọ ọkùnrin máa ń pọ̀ ìdààmú wa lórí ọmọkùnrin máa ń pọ̀ àṣìṣe ńlá sì ni tó yẹ pé ọmọ méjèèjì kò sí yìí tá à ní rojọ́ lórí wọn jọ gbé dàlùkìyàmù kò sí ìtọ́lọ́wọ́n ọba ò ní béèrè pẹ́tọ́ wo la fún wọn lọ́wọ́ wa nínú àwọn méjèèjì tí ẹ̀tọ́ tí ó béèrè lọ́wọ́ ọkùnrin ò sí níjú tó béèrè lọ a fún ọlọ́mọ ní sọ́ọ́sẹ́ tó yẹ kó ṣe lórí ẹ̀ a fún ọlọ́mọ obìnrin sọ́ọ́sẹ́ tó yẹ kó ṣe lórí ẹ̀ tí gbogbo ògbìyànjú tó bá yẹ ká ṣe lórí ọmọ obìnrin tó yẹ ká ṣe lórí ọmọ ọkùnrin gbogbo orúgbìyànjú ìkankan ò gbọdọ̀ mẹ́hẹ láti ṣerú ẹ̀fọ́ ọmọbìnrin náà àfi tó bá jẹ pé wọ́n ṣe fóbìnrin lókù àfi táwọn rò pé á ah, kìíní yóò tọ́ fọmọbìnrin láti pé ẹ mọ̀ ṣe fúngbà náà àmọ́ ran lẹ́kọ̀ọ́ ni ẹ̀fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni ẹ̀fẹ́ sọ́nà ni ẹ̀fẹ́ ṣe gbogbo tí èèyàn bá

àṣà àtẹ́kọ̀rọ̀ òṣè yán wà àṣà àtẹ́kọ̀rọ̀ òṣè yán ìgbà mí ẹ̀yìn ó sì kórìíra nǹkan pé sòwò lélẹ́ yìí gan bẹ́ẹ̀ sì ni tẹ́ ń kórìíra yìí wa huwa khayrun lakum mi tó lóore fún yín wà àṣà tuhibbu ṣe yán mi ò mọ bẹ táwọn ọmọ kórìíra rẹ̀ táà nífẹ̀ẹ́ kán mọ̀ọ́mọ̀ wá bẹ́ẹ̀ sì ni oríire wa gan-an nǹkan bí ó sì máa bẹ táwọn ọmọ ní Al-Qur'an ló ń sọ gbélé ìtàwọn yìí ní ìbẹnu Suratul Baqarah aya 216 láyà dákẹ́ yìí wà Quran chapter 2 aya 216 lọ́wọ́ bá ti ń fẹ́lẹ́ ìnìlẹ̀ ìpé wa asa an takrahu shay'an wa huwa lakum wa asa an tuhibbu shay'an wa huwa lakum èyí lè

ìwọ́n rò pọ́ ọmọ ọkùnrin gan ni ó dàdàjọ́ ọmọ tí ó tọ́ ẹ̀yìn rẹ̀ ṣe òwe ọmọ tí ó sì dẹ̀yìn rẹ̀ ń gan lọ bí o ìwọ́n rò ọmọbìnrin yìí ọmọ tán ní wúlò bóyá àwọn ọmọbìnrin gan àwọn gan ni yóò padà wá wúlò àwọn ọmọ rẹ̀ ẹ̀rí la fi ní gbogbo òbí tó bá fẹ́ tọ́jú ọmọ tó fẹ́ jèrè ọmọ tá a fẹ́ ká fẹ́ ká wájú ọlọ́run gbogbo ọmọ tá a bá ń bí kò sí ìta dìnnà ìlẹ́tọ̀ rẹ̀ lọ́dọ̀ wa ọkùnrin inú àwọn ọmọ wa àtọ́jú wọn dáadáa àánú wọn lẹ́kọ̀ọ́ gbogbo tá a padà máa kà nílànà tá a fi ń tọ́jú ọmọ náà ní ká lé wọn lórí ọmọbìnrin wo pé ṣe kóbìnrin ni nígbà náà ń kọ́ nígbà náà ń kọ́ torójú mọ́ ni pé ọmọ jọ bẹ́ẹ̀ àmọ́ ọmọ ẹlòmíì tó ń wọ́n èrè sì pọ̀ lára ọmọbìnrin tàbí nẹ́bí sáré fún wa táàkùn kálí ẹ̀fún wa ẹyẹ ká tiẹ̀ wá bójú ẹ̀yìn díẹ̀ náà káwọ àwọn èèyàn tán lọ á tún wá fún alákòójú etémi ìfojú ara mi rí ní ayé yìí ká lè mọ̀ ọnu ọmọ ọjọ́ tọ́jú ẹ̀ mọ́mọ́ tán ra pé kan àrólé àrólé ọjà ìtọ́lọ́run bá ọnu ọmọ àdúrà tó bá rẹ̀kọ́ ọmọ sí lórí àwọn ọmọ tá a ṣe ọjọ́ sí máa ṣàdúrà lórí òun náà lọ́wọ́ ọmọ tí ó padà o yé lọ́wọ́ ẹwà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam anábì bímọ inú gbogbo ọmọ tá anábì bí ọmọ tó gbẹ̀yìn anábì tá jama Fatima ọmọbìnrin Fatima inú àwọn àkọlẹ̀ tá a pé nínú gbogbo ọmọ tá anábì bí o Fatima pé èèyàn ò jẹ ọ̀gá fáwọn obìnrin olórí àwọn obìnrin àlìjẹ́nà ní Fátímà ó jẹ́ ọkùnrin ní àbóbìnrin jẹ́mọ́ obìnrin Fátímà yìí náà wá bímọ sáyé ọmọ tó náà bí pọ́ àmọ́nú àwọn ọmọ rẹ̀ obi Hassan obi Hussein nínú àwọn ọmọ méjèèjì àwọn ọmọ rẹ̀ yìí náà ni wọ́n tún jẹ́ olórí àwọn ọ̀dọ́ inú ọba àlìjẹ́nà tánàbí wa ní Fátímà ṣe bóbìnrin ni kó wá ní Kọ́sìmù àti Abdullahi lòún gbójútó àti Ibrahim gbogbo àwọn tó wá jọkùnrin tá ànábì bí sallallahu alaihi wasallam ọlọ́run ò jẹ́ kí wọ́n ànábì kán ti ẹ̀ dàgbà débi tí ó ṣe wípé ànábì ó wà lè fi wọ́n lẹ̀ lọ. bóyá kán ti ẹ̀ wá níyàwó ká ànábì ó ti wá mọ́ ni pé àwọn ọmọ ọmọ mi rè ọmọ tí kọ́sìmù náà fi fún mi rè kò sí ọmọ tí Ibrahim kò ṣe Ibrahim tí ò tiẹ̀ kó tí ò kú lọ́mọdún kan sọmọdún méjì ní òbí wọn kalẹ̀. àmọ́ Fatima radiyallahu anha olólọ́ bó ti ẹ̀sìn pé kò padà wá lòdò oṣù mẹ́fà lọ lẹ́yìn ikú ànábì o sallallahu alaihi wasallam àmọ́ àwọn ọmọ tó bílẹ̀ láyé ọ̀run náà tún lápá tí wọ́n mọ̀ rẹ obìnrin ọ̀tí ìmọ̀rú tí ó jáde lára tiẹ̀ náà má fojú kékeré wò ó ẹjẹ́ atúbágbòjú omi wà nínú àwọn tí wọ́n ti lọ ànábì ọlọ́wọ́n bá Isa alaihi wasalam tara ya máa pè ní Jésù lónìí ìyá tó bí Isa Maryam ìjọ tí ìyá tiẹ̀ náà bíi ọmọ ọkùnrin ní tàn máa wájú ọlọ́run ẹmọ wò túnmọ̀ ayà yóò tọ́rọ wọn bá sọ fún ọ bí wà ásá an takrahu shay'an wa huwa khayrun lakum wà ásá an tuhibbu shay'an wa huwa sharrun lakum ẹ̀yin ọmọ ọkùnrin tó wò ó kó dàbí tó tún kan rẹ̀ dé ọmọ tó ṣe pé tóun bá bí i tán òun ó jù sọ́dọ̀ àwọn àwọn ẹlẹ́sìn kẹgbà ọmọ yìí mo ọmọ ẹlẹ́sìn ní kó máa sí àníyàn ya tó gbé ẹbí mọ́ríàmù àmọ́ gbà tí ó bí ó ní ọlọ́run obìnrin mo mọ̀ bí inú ilẹ̀ náà ń bẹ̀ náà pé wà lẹ́yìn iṣẹ́ bákàrù kalẹ́ bẹ́ẹ̀ sì rí ọlọ́run ọmọ ọkùnrin obìnrin amọ́lọ̀ ti mọ̀ pé tó dáa fún ọlá fún ọ̀sẹ̀ ẹbí wọ́n sí ẹ̀fẹ́ bímọ yìí tó fi ilẹ̀ sínú kiri rẹ̀ wọ́n bí obìnrin náà ń gbọ́n wá bí mọ́ríàmù kí wá ló jáde lára mọ́ríàmù anábì Ìsá alayhi salatu wasalam anábì Ìsá tó jáde lára mọ́ríàmù ọkùnrin kan ò lè ṣìrè gúnlé mọ́ríàmù lórí pé èmi tí mo fún ọ lóyún rèé táàbà mọ̀ wí pé tìbára ọkùnrin náà ló gbàdà wáyé ọlọ́run lára tiẹ̀ nìkan náà ló sì gbà wáyé ẹ̀mí ni Ìsá

táwọn mọ̀lẹ́bí ti ń gẹ́mọ pé ní mọ́ríàmù pé ọsìn lọ́wọ́ ṣàgbèrè bó lọ ti wá rọ́ ọmọ ó kàn náwọ́ sí náà ni ọmọ náà nù wọ́n ní kí lọ ń wí yìí ṣe ọfẹ́ ká mọ wá bí ọmọ òpó ló pé wá bí lọ́rọ̀ tó ṣe bá isa ẹgbẹ́ ọlọ́run lèmi o olúwa ló gbé wàjàálàní mubarakan aina ma kuntu olóṣèmí lẹ́ni àlùbáríkà ní gbogbo ibikíbi tí mọ́ wà wà awsani bis salati waz zakati ma dumtu hayya ó sì ní ma kírun kí ma gbàjúmá ti bẹ́láyé wà barra bi walidati ó sì ní ma ṣe dáadáa sí ìyá mi ẹni kò ní wà barra bi walidayya òdó sì ní ma ṣe dáadáa sóbí mi méjèèjì nígbà tí olóbi méjì òbí kan ló ní ìbí walidati ló pé ìyá mi ó sì ní ma ṣe dáadáa sí walam yaj'alni jabbaran shaqiyya olúwa òṣìṣẹ́ mi ní jabbaran kò ṣe mí ní jàbáàrù tí ó mọ tẹ́lẹ̀ gẹ̀wùlọ ṣẹ̀kíyà kò ṣe mí lórí igú asalamu alayhi wulid ó lálàáfíà ọlọ́wọ̀n bá tó mi jọ́tọ́ bí mi wa yawma amut ìjọ tí ń bá sì kú ikú àlàáfíà náà ní ikú jọmọ́ wa bá gbé mi dìde jọ kìyàmù èmi Ìsá ìgbé àlàáfíà ní ó gbé mi dìde ara ta ló ti àrọ ọmọbìnrin ẹni tó sì bí ya ìsá inú tí ẹ òfẹ́ dùn délẹ̀ fún òbí ọmọ ya mi gbọ́ tí ma ń gbọ́ wa ọmọbìnrin rẹ ti ń bẹ lọ́wọ́ rẹ o má tanra rẹ o kọ́ wá di pé àwọn ẹ̀tọ́ tó yẹ kọ́ ọmọ fún kọ́ wá dìkù díẹ̀díẹ̀ ní kí ló dé kọ́ nítorí rò pé bóyá wàhálà tó rọ́kùnrin ó ti lè ṣe é. ah rẹ inú rí ayé láwà ìtún wá rí ó máa dúkò kan nínú ilé kan àwọn ilé fèsì bí àwọn fèsì ìdáwọn ẹ̀wọ̀n gbé o àwọn ẹrú ọlọ́run méjì àwọn ẹrú ọlọ́run yẹn pọ̀ tán gbé bẹ́ẹ̀ o àmọ́ àwọn méjì ní wá sí ìdíjáde lára ìkan bàbá kan ó gbọ́ ọmọ tọ́lọ̀ fún obìnrin gbogbo ìkan ọmọ tọ́lọ̀ fún ó ọkùnrin dáadáa tán pọ̀ ó obìnrin náà kódà ọlọ́run tó gun lọ́mọ ju bàbá táwọn èèyàn àbájáwí gbogbo ọmọ tí obìnrin gbogbo ọ̀sìn tí wọ́n pọ̀ wọ́n fẹ́ mọ́ ju mẹ́rin mélòó lọ adọ́wọ́ ọlọ́wọ́ bá yíwá dé bàbá àtàwọn ọmọ obìnrin àìsàn bá kì í àìsàn tó kì í àìsàn ńlá náà ní o àmáwọn ọmọ yìí bá gbárùkù ti bàbá wọn èyí tó lọ́kọ yóò pe ọkọ rẹ̀ èyí tó ní kálukú má ti bẹ̀rẹ̀ ní à ah, bàbá wa ló rẹ̀ yìí wọ́n ti tax ara wọn kálukú ti mọ́ dáwó àwọn ìtọ́ yìí tí ò lọ́kọ́ nu wọn yóò mú owó lẹ̀ èyí tó lọ́kọ́ nu wọn bọ́kọ rè rówó yóò wá yóò ti wówó jáde pé bàbá wa nǹkan kò gbọ́dọ̀ ṣe wọ́n ti bẹ̀rẹ̀ lu pàlàpàlàpàlàpàlà àwọn ọmọ yóò ní mọ́tò wọn tún wé yẹn kan pé ẹ̀yin lẹ́wọ́ wa gbé mọ́tò yín wá kẹ́mi wá fi gbé bàbá wa ṣe àníyàn gbọ́dọ̀ tẹ bàbá tiwa wọ́n ó tún wá dáa ní kan gbà tán bẹ̀rẹ̀ treatment wọ́n ti wá ní wọ́n tún ṣe sọ́jí ńlá kan òun ìná wọn lówó kásìkò ní tó tó wọ́n ti wá owó rẹ̀ kalẹ̀ pé kí àwọn dókítà kan ló ti yá káwọn kówó lẹ̀ ní ìgbà tó yá bá pílẹ̀sì bàbá yìí sórí oògùn tó rẹ mọ́ lògùn báyìí lóṣooṣù bí bàbá yìí ti ń lónú pé ti ń lónú ìgbà tó yá bá dé kò ní ìdí sọ́jí ìlú àwọn ọmọbìnrin náà ti ṣe wàhálà ní bàbá wọn bàbá wọn ti gbádùn báyìí o àlàáyé bá rí bàbá táwọn yẹ̀ dìbò pé nǹkan sí wọn tí wá rí inú ilé òun náà inú ilé wọn náà àìsàn tó wá kí ẹlòmíì òun náà jẹ́ bàbá fáwọn ọmọ kan wá lọ́mọkùnrin tó pọ̀ ó sì lọ́mọbìnrin náà àìsàn wà kì í la ilaha illallah kódà ru àìsàn tiẹ̀ pé a ká lójú ta kọ́kọ́ ló wá fẹ́ lè sọ bẹ́ẹ̀ àìsàn tiẹ̀ tún wá nídìí káwọn èèyàn ó kí ẹ kọ́ńkọ́ wá pẹ̀lú ẹ̀ kán dúó tì í àìsàn tiẹ̀ kù káàkà sí gan ju àìsàn ti bàbá kaláwọ̀ kan yìí abá la ilaha illallah muhammadu rasulullah níbi tó bá jókòó sí tó bá fẹ́ yàgbẹ́ èyí táwọn ọmọ fi gbé ikú ní ó yà àfẹ́ ìṣó náà bá lè pé lẹ́kùnlé kán bá wá fọ́tì kan ti gbé sí bàbá ìjòkólẹ̀ ti bírù yìí táwọn ọmọ tàkọ́kọ́ mọ́ sí aláyàwọn ọmọ eléyìí fún ọmọ kí máa bá wọn léwu dádì ṣe ẹ̀ ṣe ẹ̀ mọ̀ pé ìgbẹ́ ti ń gbẹ̀yìn ẹni bẹ́ẹ̀ mọ̀ látọ̀kọ́ ìgbẹ́ ti ń gbẹ̀yìn ni ṣe ẹ̀ mọ̀ pé ìgbẹ́ ti ń gbẹ̀yìn látọ̀kọ́ ìdẹ̀rẹ̀ jòkó ṣì kalẹ̀ síbẹ̀ àfa in tó kù ní pé kán mọ sábàbá yìí gbàrún pé sójú yìí fọ́ ni ó bá ilé yàgbẹ́ sára wàhálà ó bá ilé ṣe báyìí wá àwọn ọmọkùnrin ló sì ló ń bí o tó mọ́ tara rẹ mọ́ pé kí ní kan lọmọkùnrin ọmọ tí ó tọ́jú rẹ ọlọ́mọ ló mọ̀ mọ́ bá ọmọ tí ó lánú rẹ lójú ọlọ́mọ ló mọ̀ mọ́ bá sojú ọba ti wá lọ ń fi kékeré tọ́ tí lọ ń jẹ́kọ́ ọmọ obìnrin gan mọ̀ mọ̀ pọ̀ dájú òun tó bá dirú ọjọ́ ọ̀la yóò kàn mọ́ yóò jèrè ọ̀rọ̀ lára rẹ̀ torí pé tó bá dọjọ́ ọ̀la wá kò sí bí bàbá rẹ bá ti dájú rẹ ọ̀gbọ́dọ̀ dájú rẹ àmọ́ yóò yóò mọ sọ ọmọ gáà ah, bàbá rẹ ti rí o ẹ sì tọ́jú àwa dáadáa ń jọ náà ẹ yóò wá dùn wọn náà débi pé ó dùn wọn kọjá yìí jama tẹmu ìdù là ń fi lè ṣe wa àti ìwọnú bá a ti máa ń tọ́jú ọmọ àmọ́ nínú tí máa ń àwọn tí máa láwọn ń tọ́jú ọmọ lénìí agbègbè yìí lágbára pọ̀ tí kálukú máa fojú ọmọ kan nìkan lábú ẹ̀ẹ̀kan lápọ̀ alùpùpù láti ẹ má ṣe yóò níbi ìtọ́jú ọmọ o òfin ọlọ́wọ́ bá ní ẹmọ́ gbérírí wá níbi òfin oníbi òfin oníbi ìtọ́jú ọmọ èrè tí a sì mọ́ ń jẹ lára ọmọ ó pọ̀ bùháyà kẹ àwọn ọmọ obìnrin àtúwárí àwọn àdéhùn kan látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ lẹ́nu àdẹ́bùwà ọmọ ẹ̀rù bá ti wá láàrin mọ́ríyàmù taari fatima taala ma wa àpèjúwe wa ẹ wá wá àpèjúwe ọmọ anabi wa Nuh alayhi salatu wa salam níbo ọmọ ọkùnrin ẹ kí ló padà jẹ sí bàbá rẹ bàbá òjèrè rẹ bàbá bàbá banújẹ́ lórí ẹgbẹ̀yìn ọmọ ọkùnrin sí ìgbànú Ọlọ́run bá tún wá sọ ìtàn ọmọ kan fún wa ló Al-Qur'an bàbá lọ rí wọn Suratul Kahf ní àyà 80 nígbà tọ́lọ́run ọba ń sọ̀tàn Musa àti Khadiru ìtàn Musa àtàrí àti Khadiru aléhìmọ̀sára Musa àti Khadiru wọ́n bẹ̀rẹ̀ rìn àjò àwọn kíní pọ̀ díẹ̀ ó wá débì kan kà rọmọkùnrin kan Khadiru rọmọkùnrin ó bá mú sí pa ni Musa ní àà bóò lọ ti pààyàn báyìí kí mo ti sọ fún pé ọ̀nìyàn ní ṣùgbọ́n mọ̀tọ́lọ́wà pọ̀ ìtàn àmájílábẹ́ mú ní pé nígbà tí kọ́dúrú wá fẹ́ ṣàlàyé ọmọ ìtìjẹ́ nǹkan kí ló mú un pa onígbọ́ wà ámàlìbùláàmù ó ní sọ̀rọ̀ ọmọ ọkùnrin ẹni mọ̀ ọkùnrin lọ́mọ náà bùláàmù làdùbùrá lè pè wà ámàlìbùláàmù ó ní sọ̀rọ̀ ọmọ ọkùnrin tí mo pa lẹ́ẹ̀kan fàkánà àbàwárù mọ́kùnmí lẹ́yìn fàkọ̀ṣínà ayúrí kíkọ́rù mọ́ tòdìyọ́ alẹ́ wá kó fúnra a máa ń páyà pé kó má ṣe pọ́ mọ́ yìí ni ó padà kó tọ́ọ̀gì tiẹ̀ ràwọn òbí rẹ̀ méjèèjì kúfúrú ara rẹ̀ ṣe kékeré rẹ̀ ni ó padà kó ràwọn òbí méjèèjì kó lè má fi tiẹ̀ kó bá wọn lóluwà ṣe nípa ọmọ olóluwà tó jàmà alùpùpù ọmọ ọkùnrin èyí ò láti mọ̀ pé gbogbo ìdọ́lọ́ba ẹjẹ́ àmójútó wọn àwọn aládìdì kan nínú al-Bukhari wa Muslim min hadithi Aisha radiyallahu anha an ja'at imra'atun ja'atni imra'atun wa ma'aha binatani laha Aisha ní ìbẹ́jọ́ kan lóbìnrin kan bá wá sọ́dọ̀ rẹ̀ mo ti wá dé ló bá gún àwọn ọmọbìnrin méjì ó bá kún wọn dáná fasa alatini falam tajid indi shay'an ghayra tamratin wahida ó nígbà tó dé ó bá tọrọ pé òun ò rí tóun jẹ pé kì sàánú òun ó lé mi náà ṣe ní kankan lọ́dọ̀ kọjá èso dàbídò ẹ̀yọ̀ èso kí láti èso dàbídò ẹ̀yọ̀ ó ní fa àtọ́ ìtù ha ó ní mo bá gbé èso dàbídò ẹ̀yọ̀ ìyá gbogbo ẹni e lọ fa àkọ́dájì ha ó ní mo ti gba èso dàbídò ẹ̀yọ̀ fa kọ̀sàmẹ́tì ha bẹ́yìn lọ́mìnàtẹ̀ yá ó bá pín sí méjì ó fún ọmọ rẹ̀ àkọ́kọ́ tó dọ́mọbìnrin ó fún kejì náà wàlẹ̀ kùlmínà méjì ló pín sí ó pín ó gbé fọ́mọ obìnrin àkọ́kọ́ ó gbé fọ́mọ obìnrin kejì tó ń bá kọ́ ọmọ tí ọlọ́mọbìnrin nìkan dìde lẹ́ẹ̀kan náà fọ̀kọ́rọ̀ já ti wà bí nata ìhà wà bí nata àhà àtòun àtàwọn ọmọ rẹ̀ méjèèjì wọ́n ti kú lọ́dọ̀ mi fàdákọ́lá obìnrin yìí وقال النبي صلى الله عليه وسلم قل النبي وسبلو جنجونا نجي كلا النبي النبي ما تبتلي من البنات بشيء eh ó lẹ́nikẹ́ni tọ́nà bá gbé ọmọ obìnrin fún tó gbé fún onígbé fún pẹ́tọ̀ in tí ó tọ́jú láyé rẹ̀ ṣáná ilé yìí ó wá tọ́jú àwọn ọmọbìnrin dáadáa ó ṣe dáadáa fáwọn ọmọbìnrin kúnnà lẹ́hùn kúnnà sítìrán kúnnà lẹ́hùn sítìrán mìíràn náà ó láwọn ọmọbìnrin ilé òjẹ́ gbà sáfújú obìnrin wọná àwọn ọmọbìnrin tọba ilé tọ́jú ọmọbìnrin dáadáa àpẹẹrẹ pọ̀ ní wọná nù ọtọ́jú abiwáwọ àwọn ọmọ náà wá dàgbà wọn lóyún mọ́ lọ́wọ́ wọn àmọ́ ṣe ránu káàkiri wọn yàyà kuyà mọ́ lọ́wọ́ ọwọ́ atọ́jú wọn títí ọfi fà wọn délé ọkọ fà wọn lọ́kọ wọn lọ́wọ́ ọkọ náà wá gbé wọn délé òun náà bá wọn pé ọmọbìnrin àwọn ni ó jẹ sábà púpọ̀ fi ní wọn náà lọ́gbìn àtìyà tí bá wọn obìnrin náà mú tó mọ́lẹ̀ kálukú wọn lójú ọmọbìnrin ní ọmọbìnrin ní ọmọbìnrin ní wọn máa ṣe ìlànà káàkiri àdúgbò ọlọmọṣẹ àṣàbẹ nǹkan wọn. eléyìí jẹ́ pé àṣà gbọ́dọ̀ máa pàtàkì àwọn ọmọ yìí a sì gbọ́dọ̀ tó ń tún júwe páwọn ọmọbìnrin àyí máa fojú kéré wọn ó ní pé àwọn ànábí ọlọ́run tí wọ́n ti lọ àwọn ànábí ọlọ́run tó jẹ́ kí ní jama tí wọ́n ti lọ àti ìtọ́ wọn náà máa ń bí jù ní ọmọ àṣàgbò obìnrin ọmọ kí láti jama ọmọ obìnrin tánàbílẹ̀ tọ́lọ̀ bá jùpọ̀ ọmọbìnrin fún tó wá tọ́jú ọmọbìnrin náà dáadáa anábìlẹ̀ ẹni yìí ní kò ní kọ́ náà ní tó bá tọ́jú ọmọbìnrin tọ́lọ̀ bá fún ọmọbìnrin ní mẹ́ta àwọn ìṣìkan wá ní pé ìyá lẹ́nu tó bá yẹ pé méjì kọ́ anábìlẹ̀ kúrò àti wájú méjì ìgbájú tó bá ti pọ́ ọmọbìnrin ẹyọ kan kọ́ ká lè mọ̀ pé àti nǹkan ńlá òun ní ká ní àwọn ọmọbìnrin ká sì ṣe ìtọ́jú wọn tó gbogbo wa ọjọ́ ti lọ àní lè ṣàlàyé púpọ̀ ní àárọ̀ yìí ọlọ́mọ́sà fún ajá pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ká tó mọ́ láàmọ́ ṣàlàyé à ń tọ́jú ọmọ à ń fi àwọn ọ̀rọ̀ yìí à ń fi ṣe tẹ̀wìlìd lẹ́yìn tá a bá ti mọ̀ ká ju àlàáfẹ́ ìtọ́jú ọmọ bá a ṣe gbọdọ̀ níkà fún pé ọmọkùnrin ọmọ yìí gbọdọ̀ yanjú ọmọ yìí gbọdọ̀ jẹ́ báyìí ọmọ yìí gbọdọ̀ ya dáadáa ṣe irú bẹ́ẹ̀ náà là á wá ṣe lórí ọmọbìnrin pé ọmọ yìí gbọdọ̀ rí báyìí ọmọ yìí gbọdọ̀ jẹ́ báyìí. anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì àwọn ọmọ náà fi wá bà láàgà dáadáa àwọn abàlágà wá bá wọn pé wọ́n ti ṣe ránù wọ́n ti ṣe jákújákú ọmọbìnrin sí wọn anábì ní já ayọ́mọ alkiyama anáwàhù anábì tó bá dijọ́ gbé alkiyama bàbá tó làwọn ọmọ ẹ̀ òbí tó làwọn ọmọ ẹ̀ èmi àti ẹ̀ báyìí lájọ wà ní ìgbìnà alkiyama bá anábì ti mú báyìí ǹjẹ́ bò aláàdábì wa mú àti ìlú five and seven lájọ jẹ́jọ́ gbé alkiyama ká lè mọ̀ pé àṣí nǹkan ńlá ní ká tọ́jú ọmọbìnrin gbogbo àwa táwọn bí máa ọ̀dọ̀dọ̀kọ̀ ọṣẹ́ àṣà àwọn wa lọ́ṣẹ́ àbáwà tọ́jú àwọn ọmọ wa àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ ẹ́dìgbà tí kí ní ilẹ̀ bẹ́ẹ̀ èyí tó pọ̀ jù náà tó dà sí àwọn tí wọ́n mọ́ pa ànábì ọlọ́run ní bàbá obìnrin bàbá sí lápé bàbá obìnrin àbá olùbàdà láti mọ́ pa àwọn ànábì Muhammad sallallahu obi akọ obi abo obìnrin ló pọ̀ jù lọ ìmí inú obìnrin nìkẹ́ sáńjú tí ó mọ́ ìmí inú wọn ó lè jẹ́ obìnrin púpọ̀ ó lè jẹ́ méjì ọlọ́mọṣáṣá ní ọmọkálukú wa náà àwọn ọmọkálukú wa ọlọ́mọṣáṣá wa sí nínú ọmọ rẹ̀ so bá ti tọ́jú àwọn ọmọ wa òdọ̀wọ̀ wa bá ti ṣe dáadáa sí ọmọ wa ó ṣe wọ́n lọ́mọ tí ó gbọ́ tí wá àádọ́yàwó ní èlé torí àwọn díkan sí kejì àdílé ṣàlàyé púpọ̀ insha Allah àmọ́gbà tó bá dé ọ̀sẹ̀ tí mọ̀ bí ìrìnlá àwa máa tẹ̀síwájú lórí tọ́pìkì tá ń sọ yìí náà ni tarbiyatu fiqhu tarbiyatil awlad agbóyé bá ti máa ń tọ́jú ọmọ tọmọ fi mọ́yàn ti fi mọ́yànjú inú Islam abẹ́lúwà wa bí wọ́n ní ìwọ̀kọ́rọ̀ bí wọ́n كما شاشي عليك وبما تعليك وبيسك عليك وطاعه وصلى اللهم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله